gèlè odùn bí káwọn wé ho ọ̀rọ̀ gèlè odùn bí káwọn wé ho ọ̀rọ̀ káwọṣọ kò dàbí kò yẹ ni o ọ̀rọ̀ káwọṣọ kò dàbí kò yẹ ni o ọ̀rọ̀ kálórì kò dàbí kánífìlà ara o kálórì ò dàbí kánífìlà ara o kálórì ò dàbí kámọ̀ ọ́nà o ara. kálọ́wọ́ dàbí kámọ́ ọ̀nà o ara oil boom boom boom boom boom boom boom boom boom oil boom boom boom boom kó kárí wa oil boom boom boom boom boom boom boom boom oil boom boom boom boom boom ẹ jẹ́ kó kárí oil boom boom boom boom kárọ̀tì lẹ́kùnù oil boom boom boom boom ẹ jẹ́ kó kárí. operation feed the nation ń kọ́ kí la ti ṣe sí o operation feed the nation ń kọ́ kí la ti ṣe sí operation feed the nation ń kọ́ kí la ti ṣe sí o operation feed the nation ń kọ́ kí la ti ṣe sí àwọn àgbẹ̀ òṣàgbẹ̀ mọ́ nǹkan ńlá olóko òroko mọ́ nǹkan ńlá àwọn àgbẹ̀ òṣàgbẹ̀ mọ́ ẹ̀rí nǹkan olóko òroko mọ́ nǹkan ńlá àbá lè sùn kárórí wa kí a má jẹ wá o àbá lè sùn kárórí wa kí a má jẹ wá àbá lè sùn kárórí wa kí a má jẹ wá o àbá sùn kárórí wa kí a má jẹ wá ọ̀pọ̀ ènìyàn lè bí ń pa wọn ò níṣẹ́ lápá ọ̀pọ̀ ènìyàn lè bí ń pa wọn ò róúnjẹ jẹ o ọ̀pọ̀ ènìyàn lè bí ń pa wọn ò lówó lọ́wọ́ ọ̀pọ̀ ènìyàn lè bí ń pa wọn ò róúnjẹ jẹ o ọ̀pọ̀ ènìyàn nìyà ń jẹ iṣẹ́ ń ṣẹ́ ọ̀pọ̀ ènìyàn lè bí ń pa wọn ò róúnjẹ jẹ o ọ̀ẹ́ bum bum lẹ́kùnù ọ̀ẹ́ bum bum kó kárí ọ̀ẹ́ bum kádàṣẹ́ sílẹ̀ ọ̀ẹ́ bum káwọn ènìyàn ríṣẹ́ ọ̀ẹ́ bum